أرسله الله بالهدى ودين الحق ليظهره على الدين كله فبلغ الرسالة وأدى الأمانة نصح الأمة وكشف الغمة حتى تركنا على محجة بيضاء ليلها كنهارها لا يزيد عنها إلا هالك اللهم صل وسلم وبارك على هذا النبي وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد أيها المسلمون اتقوا الله اتقوا الله في السر والعلن اتقوا الله واعلموا أننا في وقت الفتنة وفي وقت البلاء ابتلينا بوباء الكورونا فترى الناس في شكوى في حيرة لا يعلمون ما يفعلون لكن بيان حقيقة هذا الأمر وفير جدا في الكتاب والسنة لأن مثل هذا قد قال عنه الله سبحانه وتعالى ما فرطنا في الكتاب ما فرطنا في الكتاب من شيء وإنه قد حدث مثل هذه الحادثة حدثت في عهد رسول الله صلى الله عليه وآله وسلم لكن قوله عظيم قال فيه أنه عذاب عذب به من قبلكم لكن فيه بشارة أخرى أن رسول الله صلى الله عليه وآله وسلم قال أثبت شهادة من توفي في الطاعون لذلك لما حصل طاعون على عهد عمر رضي الله عنه قال وتوفي فيه كثير من الصحابة قال لهم بالشهادة لكن حذرهم كما حذر رسول الله صلى الله عليه وسلم في غير ما حديثه ومن رأسه ما رواه عن النبي صلى الله عليه وآله وسلم ذلكم الصحابة حب النبي ابن حب النبي أسامة ابن زيد أنه سمع رسول الله صلى الله عليه وآله وسلم يقول إذا سمعتم بالطاعون بأرض فلا تدخلوها وإذا كنتم بها فلا تخرجوا عنها فالحذر الحذر يا إخوتا الحذر الحذر يا مؤمنون الحذر واللجوء إلى الله سبحانه وتعالى فإن هذه الحادثة لا يخلو عن علم الله سبحانه فإذا حدث مثل هذا فأول شيء يبدأ من عندنا الرجوع لأن الله علمنا في غير ما آية قال ربنا اكشف عنا العذاب إنا مؤمنون فإذا آمنا بالله وتوكلنا عليه ورجعنا إليه واتخذنا أسباب الموصلة إليه فإن شاء الله يكون, يكون لكم النجاة والسلامة أما إذا, إذا كنتم مصرين على, على معصية الله سبحانه وتعالى فإن عذاب الله شديد ولكن للأسف والأسف الشديد أننا في وقت نترحب بقدوم رمضان وابتلينا بمثل هذا الوباء نرجو الله سبحانه وتعالى أن يرفعه عنا قبل حلول شهر رمضان لأنه قد صدر غير واحد قد صدر من غير واحد من الجهة الإسلامية من المعتنى به في بلادنا هذا وفي غير بلدنا وبلادنا هذا من قد قال أنه يجوز للإنسان التقاعد عن عن صلاة الجماعة والجمعة فإذا رأينا ذلك فماذا نفعل أو سنفعل في رمضان والحق على صلاة الجماعة وخاصة حضور صلاة التراويح من سنن النبي صلى الله عليه وآله وسلم فلذلك يلزم اللجوء اللجوء إلى الله سبحانه والرجوع إليه كي يرفع عنا هذا الوباء إنه ولي ذلك والقادر عليه أما نحن اليوم في خطبتنا نحثنا على بعض أشياء مما يختلف فيه الناس ومما يعيننا على الوقاية من هذه الحادثة الشنيعة المنكرة إن الله أمركم بتقواه وإذا اتقيتم الله يرفع عنكم الإثم وإذا رفع عنكم الإثم ينزل عليكم الرحمة أرجو الله سبحانه وتعالى أن يجعلنا من الذين ينزل عليهم تنزل عليهم رحمته إنه ولي ذلك والقادر عليه عباد الله أدقى صلى الله بلا تركاتك صلى محمد أدقى صلى الله سواء المسلمين olórí orí nìyẹn gbogbo ìgbàlá ni a máa rárá létí ẹ̀yẹn bá ti jẹ́ mùsùlùmí olórí orí ní jẹ́ ọ̀wá ti ní ìsìláàmù yọ kàbàmà kò sí ń tọ́ṣẹlẹ̀ tọ́lọ́ ọmọ ọ̀lá láyé lórí ẹni jẹ́ ọ̀bá tí ìmáà ní ìró ìta wa nínú rẹ̀ ti tẹ́lẹ̀ ọlọ́run ti ti ṣàlàyé ẹ̀ síwájú rọ́lọ́run bá sọ nínú al-Qur'an al-Karim onímọ̀ afárọ́tìlá fi kíta àbíbí iṣẹ́ kò sí tó wà náà tó ṣẹlẹ̀ sí láti ṣàlàyé àlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ àbí ní gbòógì ìta máa wá àlàyé rẹ̀ lẹ́lómi ìlọ́dọ̀ ẹlòmí tó bá túnmọ̀ jù wà lọ ìsìláàmù ti ṣàlàyé káwọn bá kó sí wàhálà ní eléyìí tó ń ṣẹlẹ̀ yìí ọlọ́run bá mọ̀ ń pa rẹ̀

ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó lè káàkú fún ajé òdìdí ọ̀sẹ̀ náà ṣùgbọ́n bá a bá ti rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní jẹ́ ọmọ ìṣẹ̀lẹ̀ tí wọ́n ti wájú rẹ̀ jẹ̀mọ́ mùsùlùmí ọ̀pá nínú jẹ́ pé tá a bá ní kéèyàn páyà ọlọ́run subhanahu wa àwọn èèyàn wo kòtòrò bá wọn ọ̀rọ̀ lọ tá a bá ní káwọn èèyàn mójútó torí pé tí èèyàn bá bẹ̀rù bàbá rẹ̀ àbọ́ bẹ̀rù ọ̀gá rẹ̀ lẹ́nu iṣẹ́ tó bá ń rọ̀gá ń wájú sáì kọ́dà bí ọ̀fẹ́ jíṣẹ́ èèyàn máa ṣe lọ ṣùgbọ́n tó bá débi tọ́lá ogun tó bá ń wá ṣe ó dàbí èèyàn bá ń ṣe gan ó máa gbìyànjú pé jáde ń ṣe kí má bàa kan ìyá ni ṣùgbọ́n ẹni tí ó rà ánú bí ṣíṣe ẹ̀lẹ́ni tó bá ṣe ń gbé bọ́lọ̀ ní kò ṣe tọwọ́ fi kó má bàa jẹ eléyìí ọlọ́run wá fi tí yóò já mọ̀ pọ́lọ́run kó wọn ọlọ́run bá ń bẹ wá fi dáa o kò sẹ́ni tó jú rẹ̀ tó lè tóbi tó kó wá rí coronavirus kódà béèyàn bá ṣe dáńgbé bójú yẹn bá ṣe tóbi tó èyàn ò lè rí torí pé tá bá rí yẹn á ti lọ pa èyàn bá ti rí coronavirus ní títí ń bọ̀ èyàn ó ti lọ láàbí pé ṣé wọ́n lọ ń dá ogun ayé láàmú eléyìí ní pé nínú ọmọ ogun ọlọ́ọ̀ọ́bá ẹyọ ọ̀kan tó nìyẹn sáà túmọ̀ tàbá sọ pé nǹkan báyìí béèyàn sí sí gbogbo èèyàn yóò fẹ́ fòdìdé ẹjọ́ òfòdìdé tí ó ṣe ìmọ̀ nìyàn àfọwọ́ gbogbo gbogbo bá kan nítorí pé kí ni a gbà pé nǹkan kan wà àti nǹkan ẹ̀ tí ẹ bá wá lè gbà kí ló dé tá a nǹkan ẹ̀ wà a máa rẹ̀ àwọn sáyìn rẹ̀ sáyìn tá lè ní ọlọ́run ní bẹ́ẹ̀ nǹkan pọ̀ jù bẹ́ẹ̀ lọ tàbí kulli shay'in lahu ayatun tadullu ala annahu al-wahid kílíyàn kọ̀ tàbárí tàbárí fífọ́

inú suratu Yasin ọlọ́ni wa ma anzalna min ba'dihi min jundin minas samai wa ma kunna munzirin nígbàtà fẹ́ fìyà jẹ àwọn ẹni tí wọ́n gba àwọn òjíṣẹ́ mẹ́ta igbọ́ àtẹni tá gbé dìde láàrin wọn tó ní ọgbà fáwọn ànẹ́bì nígbàtà fẹ́ fìyà jẹ wọn ọmọ ogun kankan láti sama tọ́rọ lọ́n nínú agbára ẹni kó lè sọ ọmọ ogun kalẹ̀ ó ti dẹ̀rọ ẹ̀rì gẹ́gẹ́ bọ́lọ̀ ti dẹ̀ fún wa ní bátì tọ́ ẹ pé àwọn màláíkà ni wọ́n máa gbédà sókè àwọn èèyàn náà máa gbédà sókè wọ́n sì máa bọ́ orí kèfèrí ilẹ̀ lálẹ́ ọlọ́run bá fi ẹmẹ láíkà òbíṣọ́mù ogun láti sánmà ọmọ ogun pọ̀ tọ́lọ́run bá lè sọ kalẹ̀ ṣùgbẹ́ ìtọ́lọ́run bá ló ń jú ẹni pé òun fìyà jẹ wọ́n òun ò sì sọ ọmọ ogun gágágalẹ̀ ọmọ ogun tọ́lọ́run ló ní pé ìjáàna ti la sọ ẹ̀hàtàn wà àrẹ̀dà ìjẹ́ ọlọ́run pọ̀ gbogbo ẹ̀tọ́lọ́run bá dúnà láàzábí akbari láàláhùn yabdi'u a fi àwọn ìyà kéèkéèké kan wọn ìyà corona ìyà ni torí pé ń tánẹ́bí pé náà pé ìjìyà ni ṣùgbọ́n tí ìjìyà ń bá dé kò ń ṣe ẹni tọ́sẹ̀ nìkan ni eléyìí ló gbogbo bí táwọn èèyàn ti ń sẹ lọ́n pátápátá ó dẹ̀ ó tún wá dé lẹ́bù bí táwọn èèyàn ti ń sin lọ́n náà ẹ̀tìrì bá ti ń káńsùlé ọtí na ń káńsùlé aṣẹ́wó na ń káńsùlé gbogbo ẹ̀ tẹ́yìn kan bá ní gbó yá gbogbo ọtí ilé ayé yẹ palẹ̀ mẹ́ ẹ̀ má lọ síbi àwọn pàtí ti máa ṣe ṣekúṣe wọ́n ní ṣẹlẹ̀ Islam láwà ní ṣùgbọ́n táàrí torí ọlọ́run wa wà ń táàrí kan máa sọ pé wo corona wa ń bẹ èèyàn ní débẹ̀ ìyẹn gbé ẹja páyọ ọlọ́run àǹfààní ńláńlá bẹ́ẹ̀ ní tó ṣẹlẹ̀ kálíbà a ní tí ìfìlà ńlá jẹ wọn kán lè bá ara mi bẹ̀ kán lè padà sọ́dọ̀ wọn ilé ni bó ṣe wá ṣẹlẹ̀ yìí ọlọ́run wá fi rú eléyìí tó ju àwọn àìsàn ní ìdí ń ṣẹlẹ̀ tó bá ní èèyàn ní èdè tí ọ̀bá tí ìdélẹ́wù kó máa ṣẹ́ di virus a ní mọ̀ onílẹ́wù tó yẹ pé tó bá ní èdè táà tó lè máa sáfù onígbàgbọ́ ẹgbẹ́ ara rẹ̀ bá ń produce virus àwọn tó bá ṣe microbiology àbí biology a máa ní tó bá ti dé lẹ́bù Kaposi's sarcoma tó bá ti di gbé àwọn nǹkan ibá ti ń jáde tó ẹgbẹ́ ara rẹ̀ gan ló produce virus nígbà rẹ̀ àmà sàbò tó dẹ̀ pé ẹ̀tọ́ tún wà kátúnṣe ẹ̀tọ́ virus yẹn dé bá virus yẹn kù ṣùgbọ́n náà bá wá fi property bíi mẹ́ta kan sí tó ṣe pé àdánwò alákọ̀ọ́kọ́ nú ẹni pé bó bá bà sí orí igi orí lẹ́lẹ̀ lórí igi àbórí àwọn ibi fabric bí aṣọ wa ó lè lo 7 hours tí ò ní fáírọ́ọ̀sì sèré kòkòrò tí è sẹ̀mí àti tó bá wọnú èèyàn àbí tó bá lè sàǹfàní ṣùgbẹ́lẹ̀ yìí jẹ́ láláìrí tí ó sàǹfàní fún yóò sì mọ̀ gbé ayé 7 hours yẹ́mì ìfẹ́lẹ́nìkan bá sí síbẹ̀ tí ó bá lẹ́yìn wákàtí ní méje tí wọ́n bá ṣe kí ni tọ bá lọ fọwọ́ kó wà láàrin tó ẹ borí irin ni wọ́n lè dúó 12 hours ìtọ́wà pọ́ ní bẹ̀ ni pé ó spread ju àwọn virus ní ìyókù lọ bá ti wà ń bí báyẹ̀ pé àkán ní tọ́lọ̀ bá bá fẹ́ dán wa wò kò ní ìdí kábọ́ra lọ́wọ́ tí ó ṣe máa spread nínú eléyìí ó jẹ́ uncommon thing nítorí ẹ̀ ló fi jẹ́ pé gbogbo tí agbọ́dọ̀ mú wí ń bẹ̀ kìí ṣe pé ká máa bẹ̀rù ẹ̀ ìta agbọ́dọ̀ ṣe ni pé bóò láti bọ́ ń bẹ̀ tókítẹ́ ẹ bá ń bẹ̀rù rẹ̀ yọ́ mọ̀ spread sí náà ni kódà àwọn èèyàn fi ìdẹ́rù bá ní wọ́n fi dá wàhálà ju fáírọ̀sì ọ̀gá lọ tí ẹ bá sí ní tẹ́ alhamdulillah gẹ́ṣẹ́ alhamdulillah

Anabi sallallahu alaihi wasallam nígbà tí ọlọ́run fẹ́ dúró ọlọ́run ní bẹ̀rù kankan ọlọ́run bó ẹ níbi gbogbo àwọn aláburú èèyàn aláburú tí bá ti dúró tọ́lọ́ọ̀lọ́run sọ ẹ̀wọ̀ pé ìṣọ́tọ́lọ́ náà sọ ẹni yóò sọ wọ́n náà yóò sọ ẹni gbogbo àwọn nǹkan tó unintended damage ṣùgbẹ́ ìtọ́lọ̀ ní kó bẹ̀ ń bà náà ó fẹ́kọ́ sórí rẹ̀ náà àwọn sọ̀hábà tán lórí ju èmi àti bàbá rẹ̀ bàbá mi bàbá bàbá bàbá mi lọ wọ́n ti kú sínú bá ní eléyìí béèyàn bá ti ní coronavirus kò ní ìdíká máa sọ pé bóyó ṣe zina yẹ́mì pé tí ọ̀tẹ̀ oko wọ́n bá sílẹ̀ bẹ̀rẹ̀ òlèkó béèyàn bá fọwọ́ bí tí ẹni tó ẹni tí ó ṣe coronavirus tó ń kọ́ síbẹ̀ tí wọ́n fọwọ́ kó tó tọwọ́ ẹ̀bójú olékó gẹ́gẹ́ yẹn tọwọ́ ẹ̀bẹ̀ ní olékó ìyẹn ni pọ́lọ̀ ọmọ ẹ̀rùn ọ̀tà ẹ̀lá ó mọ̀ nítorí ṣe léèbẹ̀ bóyá ẹ̀sọ̀rọ̀láhà yàtọ̀rọ̀ náà gada gbọ́dọ̀ ṣe o ní ẹni tẹ́kà ká ṣọ́ra èyí tá lè gẹ́gẹ́ bí prevention gbogbo ọ̀nà tó bá lè fa kíkí ní imat bredi islamu ó ní àwọn òfin èyí ṣẹ́ sì kọjá tọ́lọ́wọ́n bá aláàbánikóṣe ìtẹ́kà o ní pé kí ẹ prevent rẹ̀ iná ọ̀nà tí ẹ lè rẹ̀ ọ̀pọ̀ olórí bẹ́ẹ̀ náà ni pé kí ẹ mọ́jọ tẹ́lẹ̀ fún bá wà ń kàfàrà ìtẹ́kọ́ oníbẹ́kẹ́yàn ṣọ́ra fún wọ́n má kàn olófà tó ẹ́ àwọn àfáàwá wọnú kéwú lọ wọnú àdíta nẹ́bí lọ wọ́n àwọn kọwáìdù ṣẹ̀ríyà wọ́n kí bá àwọn àwọn nínú ẹni bọ́lọ́ ní wala tulqu bi aydikum ila tahluka ẹ gbọ́dọ̀ fọwọ́ ara yín dìtọ́ ara yín inna Allaha kana wala taqtulu anfusakum inna Allaha kana bikum rahima suratu nisa ọlọ́ni ẹmọ́ para yín tó gbọ́lọ́wọ́ bá aláàfẹ́ sánú ìní ọlọ́wọ́ bá aláwọ̀ níkẹ lórí ìní ìsìláàmù wá ṣọ́ ẹ̀mí wa bẹ́ẹ̀ni ẹkọ́ bá parẹ́ orògbò wà ní ọ̀nà kódà nínú tó máa ń jẹ́ kí èèyàn tó fi náà ní pé kí èèyàn parẹ́ ìta agbọ́n lásìrí bẹ́nìkan fẹ́ rí jáàmù ẹlòmíì sọ́ksẹ́sì tí ẹ láti fẹ́ na wọn mẹ́ o ní pé káwọn mọ́ṣà mọ́ dáadáa kò kó Allahu Akbar ó wá jọ́mdà kìíyàmà di di oró tó rílẹ̀ ayé yìí irú ẹ̀ ní ó túnmọ̀ ẹjẹ́ tó bá tún wọ́n lónà Allahumma sallim sallim òní ẹjẹ́ gbọ́dọ̀ kọ́yà pé mọ́ kóbá rẹ̀ Islam ni ẹmọ́ fọ́ra yín fàájọ́ ọ̀nà míì sáà fáà ń gbà sọ ni pé yuzalu ad-dararu qadra in kan gbogbo bí yẹn bá ti lágbára mọ́ ìyẹn gbọdọ̀ gbé ìnira kúrò nínú ẹni pé dáfọ́ìl mọ́bọ́r muqaddamun ala jalbil masalih tí yẹn bá rí aburú lẹ̀ tí yẹn sì rí dáadáa èyàn ó ti ká burú pẹ́ẹ́gbé kódà pẹ́ẹ́gbé kọ́ lọ kíyàn ní ọkọ̀ bẹ́ẹ̀ ní kí ẹ̀ṣòkò lè ń bà bí láadá ṣe wà níbi kọ́ lọ kíyàn lé tó tó bá rẹ̀ kó jókò lé eléyìn kò sáà ìdámbẹ̀ gbogbo àwọn táwọn olófin tábárí pé ó bà ṣe wá láǹfààní tí ti tako bẹ́ẹ̀dìsì ni kí ni ajókò lé wọ́n ti ti àwọn abòmíì náà ní ajókò lé kí ẹ̀ má sọ pé rárá o èmi tọ bá para rẹ̀ ń bá náà fìtì náà ẹ bá ní pé wọn lọ àwọn àfáàdá láwọn ọkọ̀mí náà ni pé yẹ́ ní mọ́lọ̀ jímà tó bá ń bẹ̀rù pé káìdá imátẹ̀lẹ̀ rí ti pọ̀nú àdí bákan ẹni wọ́n lọ sí sọ láti jẹ́mà tẹ́ spread yóò wa yóò débi ká tó lájú ká tó di oṣù dídé bí kejì náà ẹlẹ́ jókòó lé nígbà tó ṣe pé kìí ṣe pọ́ ọfẹ́ jókòó lé ní ìpìlẹ̀ bí è ṣe pé ń torí pọ́n prọfẹ́sà burú àfáwà Umar radiyallahu anhu orí obìnrin kan tó ní leprosy ọwọ́ agọrùgbà ah, obìnrin yẹn ń ṣe tọ́wà fún ọwọ́ ní padà sílé ọmọbìnrin yẹn lọ jókòólẹ̀ mọ́kàrà ní àwọn ẹ̀lọ́bí obìnrin sì bọ́ lọlẹ̀ jókòólé ẹ̀yìn ìgbà tó Umar wá dé tó kú dá àwọn èèyàn lọ bóbìnrin pé ìnàlẹ́bí àmọ́rọ̀ kìbì jùlú sí kò tún fi ẹni tó ó ní ma kuntu li u'tiyahu ma kuntu li uti'ahu wa huwa hayyun kò tọ́ fún mi kí n tẹ̀lé kí n gbọ́rọ̀ sí lẹ́nu nígbà tó ń bẹ nílé ayé kí n wá kọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn tó kúta nígbà tó ẹ́pẹ́ tó ní ẹ̀ tí irun tí gbogbo abára àtàn lọ mọ́jájí tí ó sí problem à ń lọ lè kírun èyí ń dábẹ́ ṣùgbọ́n kí láwọ́ aṣọ nípa ẹni tó ẹgbẹ́ wọ́wọ́ ẹ̀ lé ní kí n jókòó lé o èmi náà fẹ́ gbalada jímọ̀ ni ó ń ṣe é ló ti ní corona lè ṣe corona nìkan gbogbo tó bá ti lè kó nira bẹ́ẹ̀ lómi islam kọ̀ ìlú ìbára bá nàbí sallallahu alaihi wasallam ومن أكل البصل أو الثوم فليعتزل مسجدنا أو مساجدنا أنا بلين طبعا جاء قال لي كوجو قولي فإن الملائكة تتأذى مما يتأذى منه الناس torí pé táwọn èèyàn kórìíra màláíkà náà kórìíra àbá máa mú nǹkan méjì jáde ilẹ̀ iná ń fa ní ẹni pé a ṣe pé ìjọ bá kó nira bẹ́lú ní ìtọ́ ẹ̀kọ́dọ̀ ọ̀tí ẹni ó ti wá mọ́kò bá wọn ọjọ́ kò lẹ́nu ẹlẹ́ẹ̀kejì ni pé tí ẹ̀yàn bá ti ní pé yín ọ̀gbọ́ ẹni jọ kó nira bá yín jọ bá ti dáhùn ẹ̀yin náà mọ́ lọ sí ìjọ wà gẹ́gẹ́ bí adí sí osame ìta àkà fún aṣọ́wájú gbogbooru àwọn ilé ní prevention dalákọ́kọ́ prevention ní wá bùdó ẹgbẹ́ ẹlòmí ò lọ síbi tẹ́rọ wà tí gbò ló parẹ̀ nínú ẹ̀ onígbé kí ẹmọ́ maintain hygiene afẹ́ká máa jẹ́ kí ọwọ́ wa máa mọ́ gbogbo ìgbà kòkòrò yìí tó bá bàlẹ̀ ọwọ́ wa wọ́n ní ìṣẹ́jú mẹ́wàá náà ló lè lò mọ́ ọlọ́wọ́n bá ṣàánú adélẹ́bí pé ọwọ́ wa yìí àwọn èròjà kan bẹ lára rẹ̀ bá débẹ̀ yóò ipa ìwọ lọ́wọ́ lọ́wọ́ láàárín 10 minutes lòun ní sí àwọn àbá àti bá délẹ́gùn pé èèyàn lè sálámà láì fọwọ́ ah! ẹ́ èmi tó rí pàdé ti sọ pé tàbá ti lè bọ́ra lọ́wọ́ bá ìgbogbo ẹ̀ṣẹ̀ wọn lọ́wọ́ foríjì wọn ẹwọ́ torí kòrónà ẹni àmọ́ bọ́ra lọ́wọ́ mọ́ pọ̀pá rẹ̀ tí kòrónà bá kú lẹ̀ pẹ̀lú gbọ́nà ẹ bọ́ra yín lọ́wọ́ kó rẹ̀ tún dìnà ara yín ẹ jẹwà jẹ́nà eléyìí nǹkan tá ń kàlàyé ìyẹn ẹ̀yà àgbàábí kó láti tọmọ kékeré ń gbà náà nígbà tó ń náà mú ọwọ́ tó fi bọ yẹn lọ́wọ́ tán tí ó ti ti bẹnu ibi tó wá dé ni pé tó bá yẹn tó ti ẹ̀tán yóò tó padà kó bá wọn ara lé rẹ̀ nú lé torí pé nǹkan bẹ́ẹ̀ ìmọ̀ yára mọ́ spread inú wàhálà tá a gbọ́dọ̀ ṣọ́lì prevention táà lè kàtà lórí ìjókòó yìí ká gbìyànjú ká máa gbìyànjú ká gbìyànjú ká jẹ́ pé ó gbà nǹkan inú tó bá ní náà tí wọ́n bẹ̀rù ju wọ́n bẹ̀rù ju gbogbo ẹ̀yin kíẹ́mọ́ngà tẹ́ndáyà jáwọn èèyàn kí ní yìí ń spread lóòótọ́ ṣùgbọ́n lọ́wọ́n bá aláòjó pọ̀ dé lẹ́bù pé dọ́wàdáwà lálẹ́ ẹlòmí ó ti parẹ́ kí corona tó pa tí ó bá mú èèyàn 100 ní gbogbo ìmọ̀ ìjìnlẹ̀ ayé ni pé nínú 100 èèyàn pátápátá èèyàn tí wọ́n kú méjì méjì méjì náà tóbi torípẹ́mí tóbi wájú ọlọ́run ṣùgbọ́n tó bá máa fi débi tí ó ní kí ní tàà ṣùgbà áàkì ní ìlágbára onípẹta bá tí ríyàn mẹ́wàá nínú ọgọ́rùn àwọn méjì onáyìn tí ó sì jẹun fún ni pé wọ́n ní nǹkan míì lára tẹ́lẹ̀ in tó bà alẹ́rù bí àìsàn ẹni pé ń spread fast kìí ṣe pé bí ṣe ń pààyàn o ó dà nínú àwọn ni mí o ẹ̀ẹ̀mí mo gbẹ̀yìn nínú ìlú ni ó jọ ọkàn wọn náà tó bá kẹ́yẹ̀ ní ìsìn láàrin 14 days ní ò bá gbádùn wàhálà dé yìí láàrin 14 days yóò rí gẹ́nà rẹ̀ padà tó bá mú mi dáadáa tó bá ń sùn dáadáa ṣùgbọ́n wọn náà lè wá kó bẹ́lò mí ò náà bí ní ọlọ́lẹ̀ dádúró sí nìkan kìí ṣe àìsàn tí ara wo lè bájà ṣùgbọ́n àwọn dáwọn ìlú dáwọn yẹn tí ń kú jù ń bẹ́ẹ̀ àwọn tó ti dàgbà wọn a máa pè wọ́n ní pé bóyá ti wà immuno compromise àbí surprise èròjà ara wọn tó fi ń bá àwọn àìsàn wọ̀nyí jà ò tó ni tó wẹ́yẹn bá yú ti ń bá ẹgbẹ́ tẹ̀tọ́ wá wa ní ẹ̀nà ṣùgbọ́n tó ọlọ́run bá fi ìwòsàn sí kódà látara wa láìsí ìlò nǹkan ní tí ẹ bá ti rest tó take gbogbo precaution mú mi jẹ fruit tí ẹ bá ní ìsí kíyàn sí máa rest dáadáa pàápàá kójú omi máa fọ̀ nínú àwọn omi táníkì ẹwọ́n kójú omi máa gbóná tó ẹ́ pé ti coronavirus yìí àdúgbò wa yọ ọ̀ràn kódà bá ti jókòó ìdí coronavirus bá ń wò káàkiri yóò ti torí pé temperature wa yọ ọ̀ràn lọ́wọ́ gbígbóná lúwa tó bá ti ń tó rí táàkì yóò kú dànù lórí dágbójí irú àwọn nǹkan táwọn ya wa àbáwọn bàbá wa nílẹ̀ tó máa ń ṣe ní lárúbáwá máa ń pè ní ẹ̀kíyì kéèyàn daṣọ bóra kó wá fín àgbo irú àwọn nǹkan báwọn kéyìí pẹ̀lú ògbọ́lá ẹran àkàkì ní òkú ilẹ̀ ele jọ fi fíìdì tèmi tèmi ṣiṣẹ́ lé lórí olójẹ́ mo lè máa ṣàlàyé rẹ̀ tó báyìí fún wa ká gbìyànjú ká rárá lọ́wọ́ kí nǹkan mọ́ spread ṣùgbọ́n tó bá ti mú ẹ má jà kàn pé ah, ti wá tán báyìí corona ti wá kan máa ṣe ni pé lọ àwọn nǹkan a jókòó lẹ̀ ṣùgbọ́n tawakkal ala tó bá kẹ́kù sí kú ànábílẹ̀ tó bá ilé kúkú rú báyìí ànábílẹ̀ òun jẹ́rìí pé inú àwọn tí wọ́n wà lùjẹ́ nínú aláìsí sí rọ̀ṣẹ́ náà kápẹ́ ní ṣẹ̀ṣẹ́ ẹni tó kúkú tí àánú ọlọ́run ti ń bẹ̀rẹ̀ lórí àgbèrò kú ṣùgbọ́n ká gbìyànjú ká pìrìsẹ́ǹtì nǹkan ọ̀dà fún àkókò eléyìí tí ẹ̀ bá wá gbọ́run kìí ṣe pé kó má kírun lákòókò náà ń kò lè má lọ síbi tẹ́rọ pọ̀ sí ni gbogbo àwọn nǹkan tí ó kó bá wa ṣùgbọ́n ní ẹ̀bá ogun bẹ́ẹ̀ lọ́bi tí ó pọ̀ sí fáírọ́ọ̀sì yìí tóbi ń tí ẹ̀ gbogbo àwọn táyẹn ma fi bomú yẹn eléyìí tó tóbi fáírọ́ọ̀sì lè láàjì èyí tó ní bomú yẹn lè prevent ẹ̀ tọ́ọ̀ bá ti tọ́ọ́ o tọ́ọ̀ sì tọ́ọ́ bọ ẹnu ẹ̀yìn láti èyí tí ń bomú ẹ̀ torí mú wa láàkín rí dìbò dáadáa ọbẹ̀ ọlọ́run gbogbo nǹkan tí máa jáde látara èyí tí ń ṣẹlẹ̀ láìdá ọlọ́lábà àkàkùn lẹ̀ èyí tí ó wà tọ́tara bẹ́ ń dáadáa ọlọ́lábà fi sàánù wa iná wọ́n lè dá ọlọ́kọ̀ lọ. alhamdulillah salatu salamu ala rasulillah ọ̀rọ̀ tá a sọ tán sí ọ̀rọ̀ tó kúrò sí ọ̀dọ̀ ọlọ́run ọba ni inú bí ọba mọ̀ lábọ́wọ́ sọ yí ọba ọlọ́run gbàdúrà ẹlẹ́ẹ̀kejì ká túbá sọ́dọ̀ náà torí ìdínà àwọn dáníkà parọ́ àti gbogbo wa àádá àti gọ́gbà ní jáde máa kí lọ́mọ sọ oúnjẹ kò sáìdá ṣùgbọ́n sọ oúnjẹ tí ó nìyẹn táwọn kan wà máa gbówó lé ọjà lọ́nà pé nílé wọ́jà ọjà ẹyọ kan ń ta náà tó wá di àbí gẹ́gbọ́n ìṣẹ́fà wọn sanitizer àti ta fi ká gbìyànjú ká rántí pé gbogbo òdù wájú ọlọ́run ẹ̀mọ́ gbà gbogbo afẹ́ mú kòrónà kó ńlẹ̀ ní táà bá tún wá gbé ìnira báwọn èèyàn lẹ́yìn yẹn ń ta afẹ́ àti ìbò àti ìbò náà ẹ̀dàkùn torí ọlọ́run gbogbo ata máa ta àwọn nǹkan táwọn èèyàn ní àti gbogbo a máa ta fúrútù pé tọ́ àwọn tí wọ́n jẹ fúrútù rútù ẹlẹ́yìn ọ̀gá dáńtà 150 tẹ́lẹ̀ sí 500 ìtàkùnlá Ramadan tí ń bọ̀ a máa wọnú Ṣàbáàn kágbìyànjú àwọn sọ́làfà máa rán wọn létí kágbìyànjú ká náà gbà ní oṣù tí ń bọ̀ yìí ànábì a máa gbà wọ́n bẹ̀ dáadáa kódà nígbà ní ànábì ó gba èyí tó ju ìdájí lọ gbà ní ìkẹ́ díẹ̀ ní òkú tí ó fi kọ́ ní díẹ̀ pé pẹ̀lú gọ́lá àmà ṣàlàyé ilé tàbá sí wọnú ẹ̀ lọ ọlọ́mbá lọ́sẹ̀ tí ń bọ̀ òsùgbẹ́ ọlọ́ọ̀kọ́lọ́wọ́dì ó jẹ́ táà káńsù náà innahu waliyyu dhalika al-qadir alayh قوموا إلى صلاتكم يرحمكم الله الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن